Frank gwan wè Frank mou wè Frank mou mè because me when wà mè mè nè dà nò mà nè mè nà dà nò mà nò mà dà ni me. Beg, beg, beg nò e bò dè i mè mè nò pa ni mè nò mà pa dagi that's me for you Frank has been doing this I called him I told him my brother I make him understand bè pa gwa di yo salobo ha ikuna kobeku we no ya bi ba yo we mu no ya bi ba ni ye ye ba na mo too much of everything is bad i called you frank you know eh, frank victor i make you understand ugwe na kobe na be jenny you know eh, why I make you understand because imakon nikuya tono. Do you understand what I'm saying? Uwoke, no problem. You understood me. You agreed with me. I they work all the time. I know they too they get chance. Take the view vid live video. You keep on doing it. Frank, when you go there, that the AK say, nega jiku, you give me no number ya where. a musician na no gwa magbenu gbetia a musician no ogwa magbenu gbeta we na baba na baba na this one a musician no eke no kwa na yoga gboda fun e ikuni a musician yebe akuba wo da ma kan yan inwini ano as you dey do your job for social media when na social media money you take the chop so na still so musicians, comedians, they use their work, the works of their hand, till they chop. They don't eat with the works of their mouth. You people will just come out there and be ranting. Akobe yeme nu Where I do arrow your man do you have your war. Okay, we are you know. In winner boy, no way. Wawe, eh, batiere, eh, cultural, eh, batiere, eh, chorister music also, eh, chorister music in Osuni ye mo ya me yu sere no ame mana gbe mo o ame mana gba me oyariye gbe yu sere so you have no right to tell him whether she cool nana moe if that the no go that dance why we go nene a fast oge ya ko anywhere that the is coming to us ọmọ náà yọ wà náà àwọn ọ̀nà kékeré láti yàn aro bi okun ye igbe ebi ye amu ebi ku o ma daddy akobe I, I still want to tell you guys this a musician or a tick me I'm a musician a musician ya no tak me ya pe na sin ya pe no so ya pe na mo babe ya pe na ma no gbo ma wa odo mo amu wahogwi ikuna iyoyimina ọmana ọgwa gberawa agwabega ebe ọgberawa oyi ya mwe musician mishan idokuva muda ma concern musician ihe ọgwalọ elugwere gwalọ igwugwere social media vene social media ugwe social media na fran victor ee ohi ọba emo ka na azụ wemataweru dawe emokifesi novioba e social media ona suhugu e social media ona we we social media why be say you just want to insult or throw words to a pakobe at all means i called you i make you understand you said okay no problem now we are there osadiayeno lawowo wabosadia ye wafese sagawa wie pame nyugwere era menihi ija egwo maku you said okay Isaac omegelewe but you look for a way nuyawe my brother magmona absanigbe nobody they fear anybody I make friend with you I call you my brother if you respect me I respect you life goes on ezwere ran pare But a awe niye bakmona. How dare you to tell bakobe na yakubi na boy no ya ho were no ya mi were nene mi. Wenu gbe tese, bai na mi gbe bani gbe da hende o mata egbere ba. Na mi de nya nya nya, a mi mo a gbe mu ge no nya no nya moto. E pa ko ne musician entertainer. ewe eh, woman you yo esa lebe no wogu iku how dare you how dare you enough is enough Frank Victor this is not getting funny anymore it is getting out of hands by all means you just want to insult that man for no reason what has he done to you I just want to ask you this question what way now still the same old story ebi ebiogwene ee eh, nenemi amasi nwa ekpi hunye ọmagwene ekpi hunye ọgwụnye siku dugwa medo n'ose ọgwụnye gị siku ikuna na na mụnye anaghị mụ amasi nwome ọgwa amasi nwome na akpi hunye ohe ogeva oge ha ogene ọgwụ ihu anyị ya enyere mama nye ya dosu ọgịswefu na dị n'ihe dosu ọsi ezọ dị because you guys just want to bring him down ebe akụba iwari europe ugbe emanifigone ihe ahụhụa ihe azụwa my brother no be so ogwe mgbabie europe bedero ọmaghị uk ụmadorobia ụgwọ ede tiketi na ya kwụba na emanihe ya wee emiba you bought ticket for them online iwu de tiketi na abụghị nemi abụghị nenemi so bọsọ oge oge ebe amena oge ọrụ ọ bo wae ogo fe ko hia bo Why? bo wae ebi akobe mudawe omi topi osolobo agba oru e after mo biere susene ebi yon si musician yakoto mudawo gi mi topi osalobo ayuki dola sonne ebi yon si musician yakoto Frankie, wo wama gbe wie Europe, wo wie e UK be de bi o me tamu we. Era me be wama gbe pa wama gbe yan yan o hie gbe. But I just want to say this to clear the air. Wo wama gbe je Europe. Be destiny go kemole, wo mu e die e ewebo, wo mu e die e Canada. Abi e e, e England. Wo mu e e UK. Do you know where wama pa? Eh destiny Oh oh, I'm a jaw way. Etiquette or la del real UK apple. Eh, you, eh, one more bokpa. Etiquette or la dian. No real apple UK. Oh, dear, super sandy, no where of you, not of you, if you take on you and every man. Mudogi. Mudogi, I don't know. Oh, dear, super sand is my uncle. Oh, dear, super sand was supposed to be in UK. With no one magbe ọtẹdọrọ hin akpadẹrọ stroke imu ẹ ọna arọ hospital ọmọ asẹti ilẹ uk data ẹgbàkọbọ ọnina sunu frankie you will come out ó wàkọbọ yẹ bóyàwó ẹ nana mi oge pass sadi bayi ilẹ webo what is your problem my brother this is getting out of hands adana ọmọ àgbọn náà adanegbe i be social media presenter. Because I walk all the time does not make where him honor. No, I don't fear no beggar. Respect me, I respect you. I make you understand. Even your fans called you to tell you, leave a park up out of this issue and face the person on your whoever. The so-called idiot boy of your musicianry. When a dad of a musicianry. Right now, me a musician no more nokia do pe ewe wuwe hin doro yeah you said one thing yesterday uwesta adopayi esther adopayi i'm sorry i'm not here for you i don't have time uwesta adopayi frankie uwagi banu adosi huwa you say you not talk put because say e not concern you she's a married woman ẹgbẹ́ ọ̀dà fún ọ̀kẹ́kẹ́ náà ọdún táwọn ẹ̀ àwòtọ̀wù But bọ̀dé tọ̀nà abẹ́ ẹnu uwe gbọ́dà fún ẹ uwe alájà wọ̀ ẹ̀yìn mi wà dé tọ̀nà abẹ́ ọwọ́ always náà nanny. but what was the reason were eh? you telling where esther ẹ̀dọ́pá yìí owó ọ̀dọ̀ ṣe ọ̀kẹ́kẹ́ etí ọ̀dà fún ọ̀kẹ́kẹ́ náà tá he, gbẹ́mí náà yá ìlà tìyàn pàǹtì náà yọ ọ̀mọdé yọ. then what wetin be your reason to talk say then you come to us say you no fit talk put who say ti one ayo run that way who egbe who egbe a destiny a ebagwa but when i me ami awe e pa akobe be no yawo were e sandra oye no e godo tage no me godo tage so pon e sandra re e pa akobe yen be. igi atọ́ kẹ̀kẹ́ bá gbógun ìyẹn máa rí lẹ́tì náà níwẹ̀. Or I think one your over, that was what I told you. Or what guama guaho in or Kono, corner. In or my coin. You don't expect him where Ije me, Ijeme Muda boy no muye. Ugbe so na na ya planation na ri eban. Muda go ya wo were be show ni ria do na na miewe e lover si ye e follower si ye ba ti ere e fan so e ya hone yen do bu yen ya ku i told you now where a musician yen ku na zen wo so asen no gbe mi wa no gbe yen no wa gbomo ni abi wo yen ya ku ne bo wu o ma kan my brother this thing you are doing is not good if you have a threat for daddy ak I will tell you to stay away because some men may not be away. You have been insulting this same man for a very long time, and it's not good because some man were wrong. He not do you anything. Men were tired, tired, tired. People were still there. Eva ni mara dero ni because he's a musician emi no kagbe na ya hu ọbọkụ ya ma na eh hu ọkwụ no ya e, e, e, e no ya maka egbe ni egbe ọtẹ ọkwụ no ya ga ewogbodo eyi ọdụ time musician no inwina eno inwina no ya gbondo uno o ya koke boko kane ana mi iri akobe no ga eyi e na be university nda o ma hu enwina ni no do ya ohuwa ọwọ́ ẹ̀wìn ìdánilọ́ ya gba òrè mọ́ Wauhane. Do you understand what I'm saying? Enough is enough. Oge, Super Superson was supposed to come with him. But did you know if it's a ladiane? be with my honey. Ana mi ewo yere na hospital emiane na mwe o udomimi no saloba na mi e fa mi miane ni dete e pa kobe aki amwe pa ogelele oge super sound lele ugbe abi laja we we. e bono e pa kobo ya webo na na mi ewe oye me mi pe umado gwanjo e pa kobe we comedy ugwe rude o kagele. O na we comedy i was really in support of that kagele. ni abandi wedo Here am banding here because someone by setting band of Karele. But they banned their activities, which was nice. Because the same Karele a CDA now ban me, now banned. Since how many years? The same CDA. E I ní ẹ̀ka awu ẹ̀rọ kàrẹ́lẹ̀ ẹ̀bẹ̀ wo abẹ́ nẹ́nẹ́mà náà CDA ọ̀rídọ́ ọ̀kàrẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà. The man just did this comedy. I'm not not here, but Ọmọ tí ẹ̀bọ̀nù pé not tí ẹ̀bọ̀nù kú. Ògùn ọmọ pẹ̀lú wẹ̀wù wẹ̀ respect olajenore be governor what gwagunwa where wagube be governor on a mere where you want just speak things you want just use a Where waro you to even start with ewa who can be danene mudoni too much of everything is bad it's bad it's not normal I say these things I say what the fuck why are you doing this What are you going to gain from all this? You said your wife, your lovely wife, told you not to ever. Well, don't play with Shoni. He makes you, she makes you understand, which was very fine. But you still found a way. I'm in nowhere. I'm in nowhere. Wanna leave him alone. go and leave him alone e no good menuwa egwu obi okpiani gbọnsẹ ọmọ ẹmi omi okpa nodo tamuwa ebi ọbẹ webo ọbẹ dovie na ẹgọ nẹ de mi iṣẹ na ẹrẹ webo bẹ na ọgá gbọn na mi iṣẹ na gbọdọ àtúntò tí wàrẹ webo ni ọgá kọbọ lóga yà àbí nana ẹ ní ẹrẹ ẹ yà nọ. Roberto Sassi, my mother from where? My Frankie, my Gui. But I need to tell him the truth. I'm not here to sucker him, but the truth has to be said. And Frankie, I want like not every miss. Oh, why Rob Yakobe, Rob Yakobe? I called him, I said, brother, you know, we're giving no, no. I didn't even tell him, well, you know, eh, eh. Let me make you understand. Who can say to Tamane Doku? In Winano. Eremo Yasi, one. Oh, one musician. No more backbone.

osu sebe na se use na gbo use na imi ose ona do awo e drama osalobo na do gbo oru e nu? who dano ma frankie that's your problem i told you my brother i make you understand you know where gege gege who dano ma that's your problem uga on do ti e bona gbe even ime I called you my friend who made over here, man. Hey, man, the final kobe. Thing we now dead they my brother. And they be a winner. One thousand euro express na kobe. Cook my body. Enemy at the bottom of your strap. Two thousand euro no ya fi ogba. Hey, boy, dze. You go, man, First time I saw him, I was so happy iná gbèlí ro yẹn me ya fún yẹn ya fún ye, ya fún yẹn yàrá fún yẹn mẹ má spray two hundred euro for one hour or three hours one k ẹ̀yìn fìyà ask everybody where dey that party They go tell you the truth ìgbà fínẹ what's he yẹn náà fínẹ you come out and be insulting him and no fínẹ when, nu wẹ́n tó bó wẹ́n frank ìwẹ̀ kábẹ̀ fínẹ nẹ ìwẹ̀ picture Eh, Well, eh, you know, eh, Akobe, who certainly left me a picture. But I, I thank God, I saw your video you did this morning. The video you did, they know the way, man. I saw it this morning, Kiarimuna. You brought out the picture of Nule Akobe snap. And yeah, everywhere I load, they But you want to insult him in every given opportunity, which is very bad, my brother. Eh, Everywhere, everywhere, woman, woman. Abzanik Bibagbon ọwọ́ náà máa dá ní èjìwọ̀n èjìwọ̀n gbé akọbẹ náà be your mate ọ̀sẹ̀ náà bí ọ. I dey tell you the truth. You told you saw that man for no reason. And I'm not happy about it. Ima kọ́ni when you pín màtẹ́ yàtọ̀ that was that was the reason. People will say ẹ̀gẹ̀ ni òun náà ṣága ọtí ọ̀ ẹ̀ ẹ̀gẹ̀ òun náà ṣága ọbí jẹ̀ mẹ́. Iyẹ́kì ìmágùn wẹ̀ gbọ́n because ìyá àmọ̀ ẹ̀fọ́ yìí náà dọ̀tà mọ̀ ẹ̀ ìṣága ọtẹ̀ mẹ́. Tomorrow you'll come out. Oh, well, yeah, you'll be game. Every doing me when we're again. That was the reason. I didn't come out because Iyek is a live video presenter as well. I didn't come out. Never do me away. If you if you're doing me, I'm any saga Monica. But this man, I called you. Lagogo, do me any problem with anybody. Solve it. Deal with that person. Remove a parkobe. I make you understand. Ge ge ge ge. Wakni ku tawe ne be party go be party wa saga he. Why? In we na no ne. Emi sha ku na se yan ku no so. Emi ku ne e ayakila. Eyan pa e. Abi we we ku iku ya iku emi ya ne yo. E o ma ni o ma ni no wu ni, o mi ni, o na ku ya. E so wa gbo ma wa ne no de. Agbon ya eyan we ti an lo ma wa. But emi sha se ba o ya ku ne iro ogwalo nda oni no ya gbodo oh! o iro ni menu we yire facebook we ya fi de gbe we ya fi de ma we ya bo wa ebi era mi akobe ebi o be yire gin e microphone wa da yini ebi o be ya igba ore mo ya bi era ni mo ya bi era na me enough this is not fair la wo wo owo kan me ye kevin Wada for Webma. You should leave a park of Belon. Don't any problem with any other person. Osajaye facing. Please. You people should leave a park of out of your saga is not a presenter. What is all this? What's soon? What's soon? ɛɛfa ho neabɔ ɛ ɛpa akɔbɛ ebi ɔya wɔ ɛbɔ ebi ɔya idupɔma ebi ɔya ibitriama ebi ɔya wɔ ɛbati ɛgɛ ɔya blackmail ɔma ama wɔna wɔ eyi ɛpa akɔbɛ enu na awa bi iku na uku ɛ e, ɔma mɛmi yɔ kpa n'owu amu ɛnɛ ɛmu ɔgɛ kedo latia ọmọ náà mú ẹ e, ẹtàtẹ́nà náà e, ọ̀fì ọ̀ìnvẹ́tì ẹ̀ àkọ́bọ̀ pa ìnvẹ́tì láìwé bo àkọ́bọ̀ ẹ̀ gbọ́ ẹ̀. amabunyo na ya waguyage waguyage wodora waguyawo kworo rogodo akobo hia mi eji eleke mune gwa na otere social media na na una supposed to do am why e te no make na we go see that jelike amuge no ne but wa mata wa na taso de wa na ya we wa na ya make go na money una dey use all these things to dey make wa ya make go wa na na ewe Wogi ka epa. Era me akobe. Wogi ka eh. Amu eriku. Imwina anything. Eh kabita. Benu gwe jige Facebook yabi ebaye. Ebi eh? era me jige. Ige mission ge yabi ebaye. Eh? Okpe na se okpe no so. Osalobo ok se vie mission ya. Okpe na se. E wana na mi oma. Ni jeku ọtí ọtí ẹ̀ ló jẹ́ náà wà wà ẹ̀ mú yí ẹyọ tọ̀ ọ̀nà kẹwé bọ̀ ọ̀nà dé tíkẹ̀tì ọ̀nà àárẹ̀ nàìjíríà ọ̀nà ààyè ẹ̀ ẹ̀ ẹ̀ empty coffee ọ̀nà ẹ̀yà e, àwọ̀ e, èwe lọ́lọ́ ẹ̀dọ́ ya pè pìànù lẹ̀lẹ̀ pìànù pìànù pìànù pìànù pìànù pìànù pìànù ọ̀nà làhọ́ ọ̀nà àwẹ̀ bàbẹ̀jì ẹ̀mí sísọ ya pè nẹ ọ̀nà àwòtọ̀ ẹ̀mí sísọ pè nẹ ẹ̀mí sísọ pè nẹ. Frankie, imo franki ima koi iwe ni kwima ya ton that to that was why because when him come you were I called him I explained things to him no it's not like that it's not done this way or when you understand okay no problem my, my sister man wa be go ana wa be ke but una ye gwale we ya ladia my brother adano ragbona adano too much of everything is bad Mais c'est like social media every day because we won't close our market. The work not be here. In two weeks' time, we'll close down our market. We now no reason win the money. Eh, eh, eh, our market big. You don't see me on live video like that anymore because in your ball. But not me say, I be mumu. What is all this? It's not fair. Stop insulting that innocent man for no reason, Frank. You yourself know who what to do levoji. The video he did was comedy. Okay, the music where the doctor you play? As your kwaba. Number know who direct yourself and also who me one day let Modu ya kiemi obe ebwebo guswe. Esther Umemi. I came out to support him, to support her, and even destiny. Where Albert has no right, no here time I will go me one. Esther ma oma oma gwoba seki one. Then a comedy even a way would there. Eh, eh, but yeah, nenemi. I will carry your figure. anadọbọ mi gonna insult eh you na insult a governor but I like me. a governor of your baba seki balẹ mi ẹ ama wẹ mo ma ti ẹ bọ nẹ ọkà ti ẹ bọ nẹ bàá igu àlọ òtòtò ẹ nana ma mi ẹ ọ̀nà àbólò fún wa frank i tell you the thing i will still tell you again uza noma and it's very bad a friendship you respect a friendship there was a woman that called me. Oh, when the woman where the one carry and the pastor where the one carry comment, I get a naked video. No, yeah, I fear here. In a way, I talk and say, I said the next day, me on of now join me. Me, I carry and comment, say I want share. The woman called you because you knew the pastor. The woman called you to give you, to give her, to for you to give her my number. we ihe ewu wa we evie ose wa hun ote wa hun la wo wo wo no we you send that woman we una come we not time we not time we on our way eh pastor ni when that woman told me everything where eh, if from Victor or see pastor na we no la wo wo vie i promise that woman ina we mi opa evie na no vie na okuwe hin i will not do it i will not even talk about your husband again and secondly would they frank onye me na ada no my ever kun in our secondly you dey frank ete eh, pa ko bebe wi don o ni abo iwu in our secondly you dey frank you dey gbe ten you dey gbe gun ten pastor ni i called you the next day now we oh, oh, okay ah wow i never did that video again because he done on yàtì ọmọ agbóhùn ẹni I follow you with all my heart. That's me for you. Oh, you know, I bolo for. I stopped that thing. I deleted that video because of you. Because you were the one that gave that woman my number. You were the one that sent that woman to me. Then I deleted the video immediately. And I called you. I told you. If I had that woman. It wasn't that, hey, eh, why get if you fraki? We are saga mate. Now all of us, the saga each other now. I know somebody what you want me to do. No, here, gbemegbe. No, matter what, If you are she, well, well, I saw what? That TV you going to wake, yeah. Now, no matter. But I was doing all that because of the friendship. Ni kumeke nato. It's not fair. Leave a parkobe out of this, please. Eti do imia. Ora titigbe. Eritiao. Ora pugbe edoyide. Just look at what you are still saying. And look at the last two years. Oh, yeta. If you're not well near me, still want another lot of vembo. If you're nenemi nenemi. Dete parkobe, kobe amo gielele. No gene is oriana de yotoda akwami ati eh, edukpedeva the next day ni ke ya de uk o ave don na o gun yon yebo ya mweria yon yebo ya si emi ame yo yen egbe what is all this it's not fair it's not fair uwepa akobe omado omodogun owe amuedo arie ekoti i just want to tell you orie do okin I talk one etawa mobile court i mobile court You're bad on the go transfer stop me stop saying that thing who one more do ari court everybody came out for that thing Who uwepa akobe omaladi adogun ihun ayano kasuro ihun iye ya aya gbori o bare facebook na ura kinyokinyo ba Aghi ga-eme gị na kobe has been a great Benin musician n'oge Aredo Titi n'osihuanyarụegwu a. Bọsie demie kpanụ ihe ise na gị ọba. Amabeghị na ya. think it's everybody that will come out where We live video presenter, yes, him as Simio Segenedo. We can come out and do things. Back, back, back, back, back, back, back. Some people away one rag a domain or woman, you know, up when you are going to seven years. There are a lot of business out there, no your bog wow. I go baseki, no lewe little. Wunda, okay, kia That's for that. Frank, stay away from Bipa Kobe. It's not fair. Because I see no reason why you are insulting him right now. You keep on insulting this man, and it's not good. Emma. Ara saga egbe. I ah, am eh, okay. Ewe saga. I still call you. Umame da. Ugu like me. Eh? Meme like uwe. Umame dane the friendship. I make you understand má dání the friendship but at the end of the day wàá wá lajẹ ń wá wáyà ni jẹba kọbẹ wọn sì ẹrá mi nù is my father i can never deny him ìgbéyà ya lè lọ wọn ìyá tẹwọ mọ náà owó mi náà owó mi náà for life ìrìn ọ̀pá ìrọ̀nà kò yà fi the only thing i hate in my life is betray don't betray me Soben waye Yarob Yakobe. Wagbokwo. None of you can bring him down. Who thou joke your dune or your one. Also na Kobe to here. Lare when abati when etiosa. Uwe pa Akobe. Uwe na juju na very diabolical man. Erari Akobe la jado tamu wede do tamu wade we iye ye shoshia. Ogogun ya ya kworo we. umanaje gbèsè kúgbà abati iye yóò bọ́ sí kanu e. iye yóò bọ́ sí kanu e. abati nana mie na wẹ̀ ugwọ baseki kọ̀mọ́kọ̀ náà igwọ baseki gbọ̀nà ọ̀sùn ugwọ baseki ugwọ tó ayé òun kìọ́ ẹ̀ e. abati ẹ̀tíọ́sà ọbaseki àwọ ụmụ egbe na ọya ahụ agbagbakọ ama ọbaseki ụtọ amụ elele bena ọbaseki na agwụ magwụ lele nụda na ọbaseki bịa na ọya afụ ya gwụ nọ ọgwụ ogwe magwụ lele eba ni ba bwana fie kon ya le lu fie kon ya le ju e ma ka ti e boni ju e kan de la be gbene gbogun yoba awogun yoba wi e yowa bati josa awogun yoba wi e yowa ogun yoba no hu awogun wi e yowa josa e josa e ku emugbe osa josa ge he's not walking. go and working go and working go and working we challenge Albert imukpo ijenan welawe bo imuna mami obo we ibi gwewe tu yawe bo doko komo udowa mo gwobe webo Albert di muna nu wewu na wewu ye kyali Omega ki omega de e tu ke kon se ti gbe Esther no ye dokpa yi go bi sese o ta re do ogwe tu gwi awon mu kan mu kan ogwe tu gwi akan mu na mi e ta mo yin mi oyin mi oyin mi no ki keke na agbera So suhungu nu gba oragbon nu nwe pa ko be to gbo oragbon ekwe mugwe the time when you come out for Nigeria when you japa you forget the video when you dey do say Nigeria not good though Nigeria not good though now you japa but now government is good good. gọọmenti igudi bụ abụgwọ egwu jakpa n'ụlọ egwu n'ụlọ bụ wure mịarị n'ụlọ bụ na ndanu waya la uk bega son ama amabega yeme gboe osa adio ma win na osa adio ma win na re america ma win na gboe me mi mi opa gboe fian gboe ni ukun e baby sister wo wa wo pa udu amekunu me le la video o wa o wa ma we o de ma we ku wa ki bi ju e ya ki bi ju e de bi ya ka mu e bo gbo kon ye ya kom ye boa. I not fit talk to Frank Victor. If you the fear Frank Victor, me I know the fear him. I don't tell her what I want tell her. Now what I want tell her, now I can't tell her so. I have no thought to because too much of everything is bad. We are just total wow wow. Wow so oh, You were the right this thing. Wow, oh. bell. Am I be wow? wugbe egbutu lemu ladiania pesin go say make e dey de una na superstar gagwan uhun mhm, gagwan esther if your gbọrẹ dogbo bẹ ilé lagwa ni bàbá fi ẹkún jalè lọ ẹnu sùn wò albert ní bá mọ mú jẹ náà níjẹ máa mú jẹ náà ẹrọ àwọn ẹbọ gbọ ẹyàn òkè orí mi lu ẹyà òkè orí ó bá àrùn dọ́bà sẹ́kì nù sùn wò bá gbọ̀n albert lórí ọba òrùn orí ọba. You come out, you don't even fear. Eh, ebu na waya arrest, Eh, nenemi, eh, eh moki face no ba. Ebu na wasia eh. Eh, eh, police that way you cannot arrest him. Go no eh. Una de tete play una ye ye politics. Uwa asu humbu. Uwa agbe wa mo gbe we You want arrest person, police come tell you say you don't get right to arrest person. Wa agbe wa agbon. Ino gba wa agbo wa agbon. When it you sa abata ti we, it you sa rabi we we wọ́n á sùn hùn kò bá gbọ̀n. wọ́n á sùn hùn kò bá gbọ̀n. Emo ki fesi no gyo ban ora do alaja. How about you don't collect my page? How about you they report my page? Who wabo? Emo ni zuwa ben waje. Ewa kan a DCV una why can't they use bini people? They play on a dirty politics. When me and you know, say you know fully well that monkey face was being invited to bini by Obaseki and your nenemi eh nenemi yesan wa wa amuyo. Ima wọn ne san la o. Èmi náà ike gbọ́ Obaseki wẹ̀ náà fún ẹ̀ fún ẹ̀ fún ẹ̀ fún ẹ̀ náà. Fún ẹ̀ fún ẹ̀ fún ẹ̀ fún da Obaseki inú pàgbẹ́ra ò pé ẹ̀ wọ́n ò wọ́n fi àgbọ̀. upe no ba se kigbe dupo no dolo yi mo gbe mo eh ni ma bo fi ekun le lwe ti osa nukiyo kiyo ba nukiyo kiyo e bo nukiyo kiyo e do nukiyo e bi ju e mu do ba se kino huwa jesusa wari ti abatu wa ri amu ebo gbe wa ti etiosa etiosa na mi je etiosa no ri oba etiosa no hu etiosa no ma ene gbe etiosa no pa gbe 5 years ki amewe bo na ma mi topa no na won na I'm doing my social media. I get money from my social media. Ẹ̀wẹ̀ ká ta mẹ́ ọ̀sàdì ọ̀rẹ́ gẹ́ni wọ́n máa ń wí náà wẹ́ social media social media I'm A máa yẹ gbé I'm sẹ́ gbé nẹ̀nìyà. A máa sẹ́ náà dà nẹ̀nìyà. akpọbino gị ọnwa n'ugbo ya agwa ya na-eme dionos agị ọrụ edede pe tasi gwa wo dede fie bụ ugwu ya ụba ugwu ya fụnya gbụa ugwu ya sita ruo gwa n'uhu ibi e ju eto gbọgwụ n'uhu ibi eto gbụọ e uhu do ogi ọba na mama wa asụ ugwu ugwu mana asụ gbiri wo iwe amụ epichi wo amụ egwu ya ebi ya e, wa asụ ugwu wa aso hogu eke no ori asoma uda ma tade wu ye church e boga eni ka woga so you know we will lati awon oju won ta wa gbe o ba all these musicians they are all diabolical e oni e diabolical gwe magun emugwe gwe magun emugwe ti o sa eba eba megare break ime ime ze gi up to lemu adiowa nde nde nonsense na wa dona ena ze get ulemu adi wa we ma wo am every me ma la je e, e, e, video bro ma stop the video we ze get la ho wa gba wo ogun ya bo diabolica ma e te diabolica wa gbe o ba gbon wa suhungu ogun ba gbon we na won ara ju ba mama ina your boss says kind of mm, e cannot tell one at your day abati why why call you enwe e ogun lu enwe o mo sare re to wo gba ru da so si ba n'ugbawo n'usuhugu n'usalwa n'udeve awo abagwo n'ogun bá gún ẹni wọn ẹrẹ́jù ọ̀hún wọn a ẹ̀wẹ́ wọn ẹrẹ́jù ẹ̀yọ́wà yàrá àwọn kan náà yàgùn yàhùn ẹ̀hìn àbọ̀ ọ̀yẹ́jù kò ó sùn wá bàtìyà ẹ̀ tí ó sọ ọ̀gún bá gún ẹni wọn ẹrẹ́jù ọ̀hún wọn. àdètú gbáwọ́ mọ́ gbáwí rọ́ ògbà mọ́ ebi tiẹ̀ ìjọ̀wọ̀ kan làjẹ́ ìjọ̀wọ̀ kan ìjọ̀wọ̀ kan náà ṣàwọ́. igbe ahịa n'ogogo na ahụ ole na ya ahịa na ahụ ole na-edo ya ahịa ụgwa nwepichi je ladia ụgwa ebe na ịgwa gị n'ọgwa agwa nwepiche e n'ọkpala dị gbagba agha onye ọgbugwevie ihe ma enwepichi ihe ma efu amụ okwu mgbiwue gwa ahụ gwa egwu na jagwe magwe on my la de to ta la video de no wetin hin awe la video we no go go social media influencer ya ri nu e go no go wa ya ri nu e go no ga ri ba me pan no su hun go ba gbon akobe is loved by all you people cannot bring him down ọ̀pá no pa ni ara no pa no de itaye eke e fe go no ya ma go down wa ni go e gon ni awu wa ye mi chan mi tun wa o ho Buya la we bo mami mi okpa nu fun agboa. 5 years ogbe hian na ofie fie fie oye ba. Wa igwa bi e ba na okobo wa wa bi e ma na wa mo wu egbe ba. Owo kan na wa hoju o awo ba ni. Owo kan no ti ogun ba no kegbo gun ba re. O igwa le ma eme emoja mo sonu igwa le ru ne. Umu e wa ti e go nwe. Umu e go duku ga fie go duku gba gbogbo ga ya egbe. Ohun e no bi me. Ohun e no bi me. Ohun e La re gbo egbe tu agbehun agbagbehun ẹni anabe mie gbẹẹ mẹnugbe bẹ sẹwẹ boni nẹ ọmọ akẹkẹ nugbe bẹ agbẹtu nugbe bẹ aniti ẹsẹ àná ọmọ adẹdẹ ọwẹ dẹwù pa ọmọ yẹn ọgbẹ ti yẹn ọgbẹ ti hu yẹn ọgbẹ tó gbin hu ọgbẹ tó gbin ọgbẹ yẹn máa ti hìn ọ international body odor wà á hòhùwà la video presenter di aka the body odor runaway politician ẹdọ mọ abúlé àwọn sọmọdé arẹwà nù sùn wù ẹdọmọ abúlé ọwọ kan ká lè ẹlẹ ẹ e, ẹ e má bá bá lè jọ lọfi lù wọn mẹ náà má gbá lù wọn mi kí àbọ̀ náà má ga lẹ́nẹ̀ wò yá kí wọn lẹ́nà gbọ́n lẹ́nẹ̀ mi kí wọn. wọ́n ìgùlà yúkẹ́ ẹdọmọ abúlé ọbaṣọkẹ àgùdù gọfàmẹtì ọbaṣọkẹ ọnùgbà ọbaṣọkẹ nùgbà ọ̀nà sùhùngù ní ìnàgbàgbà ọ̀nà gbùgbà nana basa ki nana gana kun yàrá nana nana kun yàrá bẹ nùgbì àná gbẹwọ mọ nù gbẹwí kò báyìí nùdàgbẹ gbẹwọ mọ kò gbẹwí kò ní. ẹ ẹ túnú ununu bɛbɛ yagun anu yari yɛrɛ ye o ma eti zɛ tunu yɛ yazɛ sunu yɛ nɛ okpianu gbɛ tunu yɛ ɔzɛ sunu yɛ yazɛ sunu yɛ bɛnɛ bɛ mi akɔ bɛ fi ɔmɛ sɛ wɔmɛ ɔnu kpɔnɔ yɛ ɔdiɛ ra inu yɛrɛ ya diɛ kɔ bɛ nu gbɛ ɔba gbɔn nu suhun wo ba gbɔn nu saluwa bɛnɛ bɛ mi akɔ bɛ fi ɔmɛ sɛ yi yɛ ɔgɛ ɔsɛv ani ani etu okpaba we eno kunyo mes oye look young wugwe ufie tu awewe bo ye ye fiete uve nigeria afofwefe Women ke Nigeria debe when you don't jack baho. Oh? Nigeria not good wo. Oh. Benin not good wo. Oh. And government yo. Europe too good wo. You don't jack baho. Ina bi ago go ina wo salobwa. ina we no be la we bona ina wo sa wese ọ oh, be se ti bi akwo be se ti agbe be se ti azesu nu no agbe eto no ra of the vie no upo do gbe upe fa upe ha ugbe eke ne tu tu unugbe e tu na no kwa fo oni no go ibo iba bo la bo kan gbe no be ya akwo wa because ohun dan ohun ohun ọba wọ̀wà ohun ọba ohun ẹ̀wọ̀n. They don't tell you something you call support. They don't tell you so. You tell you show a parachute. Here I'm where a door area cut Do you know what to put? That that una defend the paseki. Uma set it defended the nuna you katon a door and a boo and a tornado and around no me where you Ni babo don la baseki egbe analawe. Gbogbo me ri babo gele la baseki egbe la etalọla egbere toriso ọkpakpagi jaje ibieregbe ịọsalụba e e ebe anyị ebere ego karịlị duzabe naijiria medoba ebe anyị ebere egabo karịlị ihe ahịohio baze emoyi weredo ebe anyị adụtabụdahụ ikpana ụgwa ohuwa politiks ọgbelu ụgwọ ụgwa agbe ụbagbọ elosdurius body odor onye elosdri body odor wa ahụhụ wabagbọ wa agbe wa nọtawe every pack of gulaje awa gulaje too much of everything is bad when wene musician wene nene mi any um, live you presenter awa bi egwu egege do mu gbije do mu gbere kosa we iyan gbon iyan gbon iyan gbon iyan gbon iyan fi ero re do na le lawa nu gbe o agbon Eh, musician go come abroad. They'll come, they take our money. They'll come, they take our money gwe matene kie pati ege e show presenter nebe dowo nu gbe o agbon nu da ma favor we gwe matene kie o show presenter nebe dowo ni nu na do ala dia enemy is coming to UK is oh. coming to list you hey ah, please come and support you please you come and support you who da emi. nọ ọgbẹ ọgbọkọ àfùwé máa máa fọ ọmọ sọ ọbọ ọgbẹ mi àti ìyàwó ọwọ ya lẹbọ múdà ọbọdà gbọ ẹ e? ẹkìkì e gbọ ẹkì e, gbọ ẹ làwa una we ijeme na iwa je na commission commission na we mu la we bogo to ara wa ra wa ra popo na popo ele di na popo ele mi nwe ra me akobe na to gbo nu gbe o bagun nu su hun wu no gun bagun ele wa re ju ohun ni babo la ju egbe ni ju e yo bo we ya mu we obo e ya mu na ni ju e na me yo wo ya ri ju e di mo fi mi e hu ju ne And if you want to expect you your head, how describe who you are, poor, what you are, what are we what are you what you so hungry back ni Never born alive, you work me. Eh, Yagera. Benu meko no sa do to po to to to po to to. Ba mo la de ba ye ina wera bati na hina na waye na aga misoso avye vye vye ofi gboko mu ya ri yawo kan no oba ya ri yawo kan ye bo atute re bodo ye dudidi wa ni na yahwe ai wa gbe ki ai yawo kan nisan wa se gbe ki ai nisan abe o iya ni ya fe fe fe ya po loyo eko ori we ko bo bo bo iye bo bo bo iye bo bo bo wa ho wa wa gbon oyin mi e bo mama wa gbe o akobe is a very diabolical person e bo ni o ya po e olokun no ba kin agbo o si wo sa olókun no bokin adegu ogwa olókun no ba bo panya yi ọbọ na mẹnu sẹ lọrọkẹ ọhún àwọn amẹyọ ọbọ àwọn amẹyọ ọwẹ ọlẹsì akọbẹ ọrẹnuwa ọlẹsì ọmẹmí náà wùwà ẹnuwa gbẹ ọba gbọn nonsense wàá gbẹ ó ń tàn ìbàbọ ọlá ju ẹgbẹ wàá gbọ wọ. owuwe ga-eti ose aka ha anya ukine bụ amụ ya alaja ihe ya sụje ihe ya amụ ya ya kpecha ya bere ya okpese wa ahụhụ wagbe edimofi gwuo ma eti fesa edimofi una gwe gbera na ya kọ bọhụ ya na domo mi wa asụ ngwu agbo ere gbo odu asụ gbo go na ugbe no guana gbo e, no guana gbo no guana mi ewe mo no so ngwu bagbo ihe ọgọbe ọgọbe na ọma bakpọ okpia na-edo ya he akọbe na-edo ya ya yo akọbe na-edo ya ya yo agwatamati ere show igwe dede show ọdụ ube wepụ ọgwarị last time ọbe for greeting meet and greeting no eya ọvụọ ọvụọ igo na oyebe mie eghere e meet and greeting te anọ igo na politician ọmọ ẹni gbé wá gbẹ ó wá gbọn ana japa japa japa ẹyin ká dọwọ ya japa nù gbẹ ọnù hún yẹ dọ ya tó gbò ẹ ẹyin ká dọwọ ya japa èkó ẹ dẹ mọ ẹ ajapa ajapa four years in five years ọkọ ajé náà nu ya ajapa ọfìẹfìẹfìẹ yẹn yàrá ẹ tí ó sà ọyẹ ẹ̀nà ọmọ ọmọ ní sími lọ́gọ ọyẹ ẹ̀nà ọmọ nọ̀rọ̀ ẹ̀ ugbọ́gìọ̀bọ̀ ẹ̀mọ ní ugbọ́gìọ̀bọ̀ ní ugbẹ́kẹ̀ ìyá máa sẹ ẹ̀mọ nùgbẹ́ fi adé wẹ̀bọ̀ five years ago ọfìẹfìẹfìẹ yẹn náà ẹ̀mọ yẹ nyika nyika nyika nyika nyika nyika ìyá ká ọ̀sà ló bọ̀ ìwé bẹ̀ náà kún èmi náà yìí abatukọ̀ wáyà tí yẹ kí àwẹ̀ wọ̀ yẹ̀ bí nàá náà gbé mọ́ra. If you go why sakpa sakpa na, eh money go lewe but five years yin yin yin yin yin yin yin yin yin yin yin na mo na mi be. O sasi mi oba wo gbogbogbo. Love to sas, I will not. I will not. La will go, my sister. Enough is enough. This is not good. We have to say the truth. Because Frank will come out, always in a tenata, but me, my not another. Bugwe Menani, I not see any truth which we talk for here. Let's say the truth is not fair. You will not like it if I'm insulting somebody with my voice for uncle. If I have your man, I'm not sick or eh. You will not like it, my lovely sister. Who like eh? Bébá mi àwọ̀ ẹnu kí ẹ nàbọ̀ mẹ́ọ́ mú àmì nọ́mọ́ ọ̀gẹ́ bàbá mẹ́ọ́ mú àmì but I just keep on, even if ìkú yàtọ̀ I'm somebody that respect friendship so much. What is all this? When I say I hate betrayal, this are all betray. Ulaje omobi with your oteme. Oh, I come. He dey call you when I mean, I come. I know what call they tell you say na na eh hey eh, eh, eh Monica girl no do yam. Eh. The thing done too much for social media. That was why I said mm, mm. Walking. So anything ọbọkan mi the truth has to be said wọ́n bá wẹ̀rẹ̀ kí look and well it's not fair any give you opportunity frankie while wà lájọ wàdùn àwàdùn àrùn yẹ ẹ bàbá sẹ́yìn náà bìí frankie. ìyá mọ̀ sàdìyà yàrá mi ní tìǹyà jọ ọ́ fẹ́ sọ sàdìyà yẹn yẹn wò sàgàmù dá live video presenter live video presenter yẹn oigbabia oigbabia pare ọ ga-agwụ egwu m na gwọmọmọgwụ a nweta ihe edobi ya nwene adenye egbe ya lode de nwenu ariene It's not fair. Lábẹ́ ẹgbẹ̀ Na bá ti n'ogun e ogun ọba yaga moka nu muke na jibe ajakpakpa ofye vie vie ye no me so we nu gbe ku e be nu gbe ku e bi oni be ku e nda hoje jalo jalo gbe ami agbi hun agba agbi hun emi e ma wo ro e ma wo kun e ma me wi time ma me soma e giare owe to se ji yu won ma ko gbodo be we bo why why tibie man e manu my tie bu be Nigeria why why tibie man wo gwagun for ade for Europe ade for UK ade for UK why ho why why tibie man ma sakpa sakpa nu e me gi age ahụ. o me gi age ba o owo kia mo mi biya kia wa ya wa ya wa ya wa ya ko kede mo ba eh enwa a enwa koma kanabo oke oke we awa mi mo ihe un yegbo yegbo salobo oye oh, na oye oh, na mu e oye oh, na mu e ati e go kuta no kwa oye na bi enya igbo we oye na mu kuta no kwa nya we e mo hu e mo ye nyekan nyekan we na ma fe mo we bo 5 years iyo we webɔ na biɛlɛ ni iwu da yɛn yɛ gɛgɛ ne kɛmɛ na ɔbɛ wɔ amu ɛmɔ bɔ ɔmɔ mɔ na wɔ la we webɔ ma ye fi wɛ biɛ eskin ma fi wɛ biɛ enyayeye lagalagalaga emoye nage mo nekpatsɔkɔ kpokpo nusuhu guabati nugba ɔbagbo yakɔ kiwu okedu agbo nakua erami akobe wie nigeria yanje yage mɔ yage wie yage mɔ nɔbie nu yage ni aye yaye telebu telebu yaye mose mose yamake mɔ nabie be nigeria nugbɛgba via de webo kpise gbalaka ɔvievie vie yenɔ yaye kó awo ŋgɔ bɔ kpami ya amudia.

nene okemole ni gwere duaro bi ebe debi oni ene no kemole gwe bi awe boy boy lele be ebo ni amu be street odu awe odu bi yin gi yomi abo he wo ga awe boy boy una ga cast una ga cast the cast gbo ba gbonu cast like din hey boy boy nene hey boy boy eh, eh eh destiny he gwe ga hin wa na no de no ho wa gbonu Hey Hey boy, boy, boy! ẹbọ ibọ ọrọra hin ẹwọ ra mọ kamẹra lé lórí ẹrin orí ẹrin orí ẹrin akíngi orí ẹsẹ húzẹ gẹ mọ kamẹra lélẹ ọrọ hin ẹbọ hin adigun ẹrí ẹdẹnẹ ọkayọ ọbọ hún náà mọ kamẹra lélẹ yìí ọsà ló bọ ẹbọ ibọ ọgbọra mọtò wẹdọ wẹbọ ibọ rẹ wẹbọ wẹbẹ yìí wẹnà wẹnà ẹbí àgbẹ ọkpianogele bẹ wẹbọ bàkùnà bẹ wẹbọ wùmẹbẹ ẹbẹ wẹ yà lẹ nílẹ wẹbọ ọ yà lẹ wíyẹ kẹlẹ ẹdẹ àgbẹ wíwú ẹ ẹ ẹ ẹ tíbi òkúlọkì ẹ ẹ gbẹwẹ yóò wá alámì ọwọn àwòrán èmi ẹwẹ bòyè ùgbé àdó ẹwẹ bò ní ọwọ àwágbọn agati business for nigeria nẹdẹ business wà bí wíwú ẹ náà ti gbèlè gbó a wà bí wíwú ẹ náà wà á lẹwẹ gbé ó wà bí wíwú ó wà fi òpí àfihàn sínú wà yá gbèlè gbé ẹyẹ náà ló mú ẹ bọ pé ìyàwó ẹ bọ ìyàwó ẹ bọ àpò ẹdínú dẹ ìyàwó tó wà sùn wù. ihe wetu ahụ n'ọbịa webụ n'ọdọ ụwa ewe igbawe wụ akụkọ maọbụ ụgwa ma gwafu gosku ma gwafu gosku mama nwa gosku ha chekọ afọ nwa ya e ekenebo ha mama nwa gosku ha chekọ afọ nwa ekenebo aite e wake iwase e skudo nya ye kia nya bodo ya gai huwe no wegbe bu ha di wuga che ma gwafi ma gwafi wa kobo o ba na huwo bo ha yu ahụ ya ge ba huo bo ka yu ao e awe le cho ba be nene school no jo ba awe ti ahu e awe bo ya ti ba awe ti awa bi e pon go ya bi e go be ugwe bedroom ya na toilet ya na bi e go awe ya gwa bi e ke ya salon yo he Here salon yo he we wa akoko mo go ga ti okonobo okonobo okonobo onwe okonobo onwe wagbe wagbe ama ah, ama ama ga give ye e do we webo Ama amama gagivie gijuere noko gatu nuga gagi ama amama wa ho wa momo omi ba bodo mama e boy boy e boy boy o we Nigeria ki ade uwe boy boy lele Obaseki u le lo so mole e iba bola we pe mo umami abe boya gbebo umami epele mo mi ya se pe ne deko na uwe boy boy uwe ulele deko Iba la ìràbọ̀yá ẹ̀làwẹ̀ gbé wúrà tí ẹ̀dẹ́kọ̀ ọ̀dẹ́kọ̀ ọ̀dẹ́kọ̀ ọ̀dẹ́kọ̀ ọ̀dẹ́kọ̀ ọ̀dẹ́kọ̀ òkè òkè ríbe nìyà wúdà Who mi pẹ̀lẹ́ mọ̀ mi wá wúrà ẹ̀dọ́ àti ọ̀dọ́kọ̀ ọ̀dọ́kọ̀ọ̀sì ọ̀dọ́kọ̀ boy, boy! wá gbẹ ìbọ̀ ìbọ̀ yìí. ayẹ́sà ah, wẹ̀ hí agùn yes. ti ọ̀sà yẹ́sà yẹ́sà lùgbẹ́dọ́gbẹ̀rẹ̀ go náà wẹ̀ hí agùn yìí Who pẹ̀lẹ́ mọ̀ mi wá wúmi ò wẹ́sẹ̀ wẹ́sẹ̀ wọ́ Uwe uwese ate yakpɔn wɛse ɔwɛ ɛbɔ ihe uhu emiam yake yakpɔn wɛse bena yakpɔn wɛse na muda bena bena ulele uhulele ati ɛgɛ osho baba osho baba ulele ba seki ki ohin ɔba ɔba seki ohin ɔba ohin ɔba ohin ɔba ulele ya fiɛfiɛfiɛ no uya ɛlɛ una gbɛkpo ugbɛkpo una dzakpa menu ye ye dzakpa nanu uye ohun awɛ webo ebo ebo yewu uye bese webo na yodo webo ebo elele oke mɔli nusu hungu ba gbɔ nu gbɛ o ni ba bugu ba be mi ame lawe gbe nu nu gbe wo mo nu gbe wi go ha de ko ha de ko Oh, deco, deco, deco. Oh, yes, you want, you want, you want, you want, you want. Àwa yẹ̀mí kò rí gbogbo. Ó ga davon. Ó ga davon yàrá wo àmì. Èyí yọ̀ta àwọn àmì àgbéra wa.

eo salobua warabatio orioriendo banego abati no bi aṣawo ọ̀nà rẹ̀ yàrí òrí aṣawo aṣawo jama aṣawo all of them na ṣio aṣi wẹ̀lẹ̀wẹ̀lẹ̀ wá hóhó ara gbọ́. ọtí your own wife senior sister to no know Let's shameless ìrètà wa lálùwà o kú wẹ̀kẹ̀gbẹ̀nú kéré ẹgbẹ́ náà hùwà your own wife your own wife senior sister your wife senior sister you once dated her wàrà rẹ kí a dọlọ you dated your wife senior sister at the end of the day you come marry the junior sister which is mama onwe today una dori e una dori e yoruba na im make dat girl and his sister dem no play honor the wu enika o ebati ere imi ogbe yẹn na sin agboa nda abati na wo obije obije abati na ga ahu obije na di o okeke ri obije na di ori wune ona bi obije de kebe na bi lagba nu sun hun gubagun e facebook na egwu egwu ipe gbo kwa ene wa gbo ko tugu si kakan ke a close a close kima till September. But I still they go another filial because I need to go work for another place. For another filial because they share us for everywhere. But uh, you have any time you any. No, why don't even know many, many, many, many, many, many, Akọbẹ disi akọbẹ dati wọ́n wù wọ́n wù ẹ́ wọ́n wù ẹ́ tí ó sànù gbẹ́ wá gbọ́n ọmọ mọ̀rin máa mú ẹ agúnyẹ̀mẹ̀ kan náà yà gbẹ́rin yẹn ẹ bá òhùwà bá gbọ́n eba asu gu iba bo lere gbe ba una re kana ya gbera me me kana ya pie pi yu apiko apiko yu eni ne to taye company apiko yu no tolo eni apiko yu no ofin awu ni no gbe o bagun. gun u he dani no ya bio me ma san ibe ma beni ni e ya pali yu apiko dani edibo fi mo pichu yu la dia wa ni me kin awu gbe e o salopa èmi àgbègbè wọn Iran Begwiwa, Awele Frank, stop this thing. I dey tell you. I dey tell you. I dey tell you, Frank, stop it. Because of my money nowhere. Of here we but the way show. And you come find money for abroad. Uwe, ebie, eh, or you work by a webo, or the other river. Iyo salobo, wema kabe fine. Frank, make a fine rawe. Etu wega agwa no wekwe gwe me picture. Nene picture no we show. Wema ka fine. Abi, tam gwe kabita ye hin that dog look here oh that dog look here you just come out all the time insulting this man you said eh, pa eh wati aga wati eh destiny Esther you dey support them i ezolophone woto uduamu ere eh ebie ebie Esther ebie destiny what are you trying to do my brother you can't you can't separate them anymore because here we come back you know they have settled There's nothing anyone can do about it. Arimiewe, enwa, epakobe yale liyan of course. Ọwọ́ sì náà gbàgbé ní ara ọ̀nà sì lè gbé ìwọ ọlọ́pàá mi lẹ́gàn pàdé wọn àti ààrẹ gbèsè bọ̀tẹ̀ ẹ̀wọ̀n ẹ̀yáwó e mi nà wá fọ̀jú o. Abẹ́kíyàn mẹ́rin fi hàn. You keep on insulting this man for no reason. Bọ́ọ̀lù wẹ̀. Eh? Mi yàrá ẹ̀ sá gbẹ́gẹ́ mi bẹ́ẹ̀ dọ̀rọ̀ ìmọ̀ bẹ́ẹ̀ kí n wo do ẹ̀. But you keep on repeating Nukata. What do you want to talk again, Frank? Akobe, Akobe, Ana Yaba Yavemba, Akobe, Gwene, Abati Gatios Amaro, Ebie, Akobe, Ana Lebiako, Wow, Hua. Eh? Wọ́n máa ń gbọ́ lè sága wẹ̀ sága lè dìbò fi kàwé sága náà máa yọ ọ̀ máa yọ tọ́ ọ̀ máa yọ dùkùn náà No mẹ́kẹ̀ náà sẹ́ ẹ̀wẹ̀ fẹ́rẹ̀ dò sùn ọ̀ wọ́n á họ̀ hùwà wá gbọ́n wá sùn hù wò yà fẹ́ sẹ́ dìbò fi ẹ̀ dìbò fi ọ̀ gbéra gbìyù ẹ̀. Boy, yo, ashawo no yo kwo nu. Iyo bo kan no nikbe agia no gogo. E di mo fi ogbele an odo. Buyan anu ya mo akan da yan. Akan enu pe ni awupa kan. Aweta kan wa mo to bo oyu nu. E a hin ko get be be UK. E UK o we ko get. Who de ko get nu ya apa kan. Akan no we a. Titi pe o ko akan no we a lobu. Akan no we a lobu. Nu o hu wa No, friend, your own is really getting too much. You cannot just come at me and you na friend. I respect our friendship. You can't be insulting. Eba no ba si keme or no insult. For what now? Remember me away. You you think you can just come out and be insulting him every time? I will keep quiet. I not they fear anybody. Oh. You know, say you know they fear me, me know they fear you. Wait, okay, we are we are we don't make peace. Let it be like that. But who done? What's it going to be? vosie gbɔni be anawo ne ne sagabe sun bo ado ta mame ifie o bi gbo left ifie o left ya yo wa e o eh eh ihun anaka be po kin abe dosu ra ifie ashi gbadagbada ifie o ashi gbologbolo o kin abe do ta my brother they use sense you are not making any sense who were in every sense in enemy there's a truth here enemy enemy no you are not making any sense people that watches you even your own followers they see where you are not making sense in this issue you are not maybe you want use a pa ak take make name or take page your page don't grow so why doing all these things if you respect your lovely wife your lovely wife according to you say he tell you say èmi náà náà ọmọ kẹpa we're not gonna love obokun where you will just calm down just okay let me let go. I must still be coming out. I I done it, I done it, I I was ever. It's better the friendship cut than I done it, We are more we women who review Skyline be that one. I be work back, I make anything go be social media. I make it go, but I don't have that time. I always work. He don't like what I saw him, you boy. If you see me say I dey comment for any video, you know say I dey break. But when I break even phone, even le, even my phone you work for. That's me. Enough is enough. Which insult you want give my papa today? Daddy AK. you think I will be, I will be, I will be happy with you? Which is Jesus you won't give away one breakdown down today? Don't tell me, man. Akobe no ba me bon. Akobe to the word. Akobe do here. Akobe no ba level now. What you want talk? Don't the mission go be rob here. U rob here. E pa eh man of your litter. U rob here. You se gbe ya no gbe ti na u gbe here here. So you think your talk is going to bring my, my, my great daddy AK down? No. But what don't kind of way go? Yes, in winano. In winano yak but uno. Oh way. Wa wa pe gita eh, eh. e e microphone dayi. Yes so e microphone no dayi ni. E o salo boya jigo ni o ya kun igo. O ya Who ku it, gbere no emekpifon odaye na ya si nwa ọ na-adọghị nsi se emani degitayi egbiagbasi ege ami ọvievievievio Wa wagwe bono adege bono wagiese o wagiese na koberi a na-ere ame o adege bono wagiese na o ọma webo ya bịa goma owebo no ya ma wa weta owebo no ya ma ee na agba ya nakwa ti akobe na agba ya nakwa mwe no na ime go ebo no uno wa giese o saloba ne boni na ne ya nta n'ogbe gbe no bi ne gworo o bi de gworo ọma bịa akpọ ntọ gwuge ee musician ee musician nọgwe ihu ya si hụ ya abe edosu. niba do yaku oma do oma oma we oma we won oma we music no do yaku no do yaku ma baba o we music ni no make na do ya yegbe yun sere o salo bona ki o de ne no da we emi na mo we no mo we o ya bi be o bi be ya bi be you push to leave him alone this is just a tip of an iceberg. There ya warrior. Wageria. I don't take nonsense. I've peeled. Enough is enough. What is all this? Does this make sense to you? How dare you come out from? Uh, eh, I could be a wari kuni. He I was a guy. Eh? My brother, men were once a woman, men in kuni mai. Eh. Una saga eh. A musician. Boy, can musician. Hey, ọmọ ọmọ no e ẹ èmi e wú. E e a carpenter, no a carpenter, no a carpenter nizebo tí ẹ fọ́nìkíọ̀. Ọdún onye gwe ẹ, òpì aná n'ogwe na efonike ni do ewo kpiani na wata mi eni edo kan ebe di ni e igo kpiani oda wa wo ku ere fun na wa mu na wa do agbe o ise ba ni ogun yen ri win ni win na ni edo wo ri kan wo ri tu igbon tu e la loko yi wo ri kan ebo iwin na o ya o so pon ma bi o boya mi no ru o ma le lewe o ma le le plan e franki o ma bere ke no saro na do ta la dia e ke na do pa di ogwe i bo ri sunu na yi agwera ni akobe o ta mo saro na ya wo ku no wo do Osaro is a businessman, entertainer. Eh, eh no, omwema, omwemi shake Nigeria. How dare you? How dare you come out? To even start with who you be to talk, say me I no complain. I will just in the old things down. Like, oh, ah, this one, it don't make sense. It not channel, not make sense. Why come and not complain? Why? It's not good. That dog had when when. In every sense, in every nonsense, there's a sense. My brother, in my very sense, in we're making it, these are all nonsense. They are all nonsense. it make sense. Every given opportunity, you want to insult this man for no reason. For what? Why was that? e get where person dey reach una wo dọlẹ wo yi owe ẹ wàtí ọhún wọn ọnu dọlẹ wo yi then you they talk you they talk wey ahụ nyụta Let me say you they talk Who are you? Your yoba no say na ọ bi Or ọchị nwe na ọdị dear epa ọdị or ya kọbịa ọchị nwe na ọdị onuwe tie baba baba baba ni Or dear me kọbịa Who na dị nwa arụ you? E? because eh, everybody dey for social media what is all this Every ebe ya lanụ kwụ ọgwụ gwa m ọtịtị gbe edo ide ọpụ mgbene What is all this? I wanna, I wanna, okay, Nico, and um, oh, friendship, oh ma, eh, Nako yoga dollar, ya, wore, ah, ah. awa unya unya. Yo, they do, they do, they do, they do, they do. When you want be your own, I want for you, Oh, come on, buddy. oh, come on, buddy. don't be so. You know they try, you they fuck up. You they fuck up big time. You dey F. Why what by your name is a guy? Why what I come here? Why give you? I'm not eh, entertainer, a musician. You want to instruct a Pakobe at all cost. Owamagbe is this, Owamagbe is that. Eh, a Pakobe, Owalaja, no, but, Ude, Abokagele, Fide? ọ̀nà àpihàn àmà mí nàfin ẹ̀ wà kí n a làjẹ́ wẹ̀ àkọ́bẹ̀ akíyàwó dáa mẹ́tò pihàn àṣẹ àmì nàfin ẹ̀ nhùn ẹ̀ mà ọ̀nà mí nàfin ẹ̀ kù. èmi iṣẹ́ sọ̀rọ̀ no ọ̀wá e dé e stage yìí ló wí adé sí ẹ̀mí ọ̀nà fífẹ́ ẹ̀mí nàbà yọ̀ ọ̀hún ọ̀hún ọ̀hún unwema after I don't spray 1k, I was still looking for somebody to drive me to bankomat. But the boy when they change dollar gave me another 200 dollars immediately. I recharge on Monday now, post time now, send that for, for your account. Give it to me. Now, first time, me, I'm me. I must to feel no jeme. Okwe di me me me wano imu me abe bank command. Go and ask people that were there. Two wema. Ona oh, mi no fine. Emi ya gbigo na mi kube na gbigo neba me akube. Because we no so wa we a chorister no. A chorister singer. A chorister singer. You you oh, you mean oh, Because ekọrịta si ga oyemi na ogbigone bikos ihuwepa akụbe anyị agị nọ n'okpe gị taa ihu oge kepa akụbe ngwọgwọ demekpi fon yi anyị not the akụbe ya gị ihuwe nọde gị taa yi ọ ga-asụwe nọ emi abịụma ehi ya mekwene ọkpa kan ọkpa kan ọwa sụwe ehi ya vụ ụsa ya gwee Esegbe. Esegbona. Eno. Too much of everything is bad. Too much of everything is bad. Why when they are leaving, why they leave you? You see that man, I respect him and I love him so much. Because we are not any a bino, no, no. my people i go stop this live video and i'll come back gbegbe gbegbe come on body dadu every mekwe every make megba every mekwe gba baby honey me no me me what is all this i'm not fighting for a wheel sadiaye no never But if you have issue with him, go and settle it with him. What is all this? wọ́n hin do ase pa akọbẹ yẹ ẹran bi sọ wà ní wà social media wọ́n wù wáyé wà tẹ́ wọ́n ọwọ́ ọ̀kwáyẹ̀tì ọ̀kwáyẹ̀tì ọ̀hún yẹ́ bẹ́ẹ̀ hùwà wọ́n hin ìrìnàjò bọ́nà ẹ̀rẹ́ akọbẹ yìí bẹ́ẹ̀ wọ ìsàgà ẹ̀gbọ̀ wọ́ nínú bíbí sí àyẹ̀nà Monara of your social media. I'm Monara of your social media. Everybody, everybody, I said, but why not fair fan of you? Whatever you are, you know, whatever you are, you will come back. All right. Nonsense. Now, be a basket. How about you got a tune? I know who I dare you to come at me. A bank comedy, I swear.

In every sense, there's a sense. In every nonsense, there's a sense. Frank, which sense are you making here? Somebody will, will, will invent a, a, a show. Nari Mama, you your turn since how many years? Since how many months? Then you come out. How dare you are you to turn back up and not to come out playing in Essen? You were the same person not that way. Eh, eh, yeah, no, no, my can't wear. So, what you can't, I I could be more. I told you, I called you in a way. Labe, emishan here. No me kuna zero. Emishan kune, emanik bomawa. Emishan, iya begyo, ne, abe, ayakila. Owa, akbo yawa, ega yakila no. So kwe dene, eden owa, awa, me ogwa, no uno. Oya ye mo, tebu. Omana we, ọlẹ do iri awẹ gogo ẹ laafọ fọ obi ọdẹ yìí rọmẹ wúwa alẹ do tí ẹ bẹgi bẹgi ìwọn náà òbí ẹ bẹ wẹ wìnà ọkọ ẹkùn náà zẹ ọkùn náà so ìwìn náà wẹ ìnà àti ọgbà náà and so what who dey fear saga na one for you o oh. a frank has one problem ẹ eh, dáná ma he ìwìn yàn ọ he knows it all ìfi ìwìn yàn gún ọsẹ no be like that you don do. You think I'm scared of anybody? No. Ima koni kuya tono. Just okay. Mm, I, have okay now. I want them mm, mm, rich. Mm, mm. mm. Oh, bo, bo, bo. Oh, bo, bo, bo. What is it? You call me your friend. Ẹ̀ma ní sí kẹ̀mẹ́ ma ní sí kẹ̀mẹ́. Normally dem ọ̀ma iye ma ọ̀wẹ̀ wà wà lọ́dún wà mọ̀ ogun. Ó dùn àti what is all this? I kept quiet. I kept mute. Mais now it that way you you come out and say if you're not you can't also uh, eh, betrayer no. That is what I hate in my life. I betray man. This is called betray. You have betrayed our friendship. I'm telling you. This is nonsense. I will not take this from anybody. I will not take this from any bagger. Never. ebe wa we wa we wa before you know it ebe ebe ba ti ere uhun dana ko kin oba ebe to ya gbe le mi ona ido kun okun oba se mo yuwe na na iwu witi na aye won ya we mi na tabe ti o sa nu gbe o ba gbon e ti o sa no via na won amedu obo won amedu owe obi e na ma e bedu gbe bedu bedu bedu mu iko mo be o mu iko mo be deko umuiwa bobe osho baba o obosh oba sekino e no hion ba umuiwa bobe batiere eh obi wane 77 obi kereke a ti 76 umuiwa bobe ya ofia fieve no menu wese ya gera umati umati be ya plaster weba na be mi egwe we do gbe o gba le ga weba umati we mi opo ma uma uma so de uma fiana na era emakaliki yeno mekaniki e mekaniki e mekaniki era yeki wapara e mekaniki dera u nobe do ya we ba nobe do ya be ba iwa o ye u ba ni ama mi ya u no su hun ba gbon no gbe o nínú tóru wẹta wẹ abúdàfọ àmàgbà ọkọ agẹlẹ nínú ọkọ eni na wo kage le omo to nu gbe ba ma gba nu ya bo wu we mi owu wu we mi me yi na wo mu kun na oke la dia we bo nu le nu le ladin nu le wo ba gbon nu le ba wu nu le ra mi ame nínú ọgbà nùgbà ẹbọ amọgbà amọgbà amọgbà amọgbà amọgbà park of eyo come on because we ọkà agẹlẹ ọfigode ẹni náà wọ kà agẹlẹ ọ ọ gbẹdọ nù tọnu wẹ. n'usuhungwu mụgwawela vidio batiege etie meshi mati uwe nuwegachi epa epa hey pawa hey ọnata ma owe stop it stop measuring my name ọsọ mana gwụ egwu aba na ugbe ụba na ugbe onu suhungwu nuwokpia nwokwu otu ogbuwe hụọ mobọkị bụ hụọ mogwe nwa ekpọdụ ya kakeba kpanọrọ eko n'ehi a na-atọ ogbuwe nuyo ba we mu we yo to ni we ne ra bi we yo bo ni ayo bi amu we yo to ni amu ke gbo e wo ba gbon ni ju ana ju pon ne ku nu e ni ju ana khio nu e ba gbon me ni je e junior popi khio ne junior popi iye junior popi o ju pon ne ku ne junior popi ya khio nu bi e e bi ju abe ju pon ne ku ya khio nu e e tiosa no yo baze ugugwa